Hmm. ẹ̀rẹ̀ pé ní àná a gbọ́ ètò kan lọ ètò mò tí ì parí torí pé tó yẹ gùn gan òun náà ni aburú tí ẹbọ ṣíṣe ìmú orógún pẹ̀lú ọlọ́run aburú tó ń dálẹ̀ láwùjọ wa òun náà ni àtùmọ̀bá lọ nídàájí òní ẹni tó tún bá tukọ̀ náà síwájú náà ni Rasheed Asim Abu Anas ustaz bismillah. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run adẹ̀tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Abẹ́lọ́run àwẹ̀ Ramadan eléyìí tí à ń gbà lọ kọ́lọ́n kó gbà níjọsìn fún wa. Kọ́lọ́n kó ṣe wá ní Mùsùlùmí òdodo kọ́mọ́ ṣe wá ní ẹlẹ́bọ tó bá rí bẹ́ẹ̀ ni ẹrú sí ọlọ́run eléyìí ni yóò jẹ́ apá kejì lórí ìdánilẹ́kọ̀ọ́ tá à ń bá lọ ní òru àná tí a pe àkọlé ẹ̀ ní ẹbọ àti àwọn aburú tó ń bẹ ń bi àwọn bí ẹbọ ṣe di tọrọ fọ́nkálé láwùjọ wa yìí kùtùrọ́tù ìntìṣárì làánṣì tọ́tì wàl àmàlí àṣìríkìyà ẹ̀yẹ́ ó sì ọlọ́run àti jẹ́ ká máa ti ń jẹ́ bọ́. bí ẹbọ ṣe burú àti bọ́lọ̀ ṣe ní àwọn ànábì rẹ̀ gan tí wọ́n bá lọ ṣẹbọ tán mú nǹkan míì mọ òun ò ní forí jì wọ́n. àwọn sọ mọ̀gọ́ irú ṣíríkì àwọn nǹkan tó jẹ́ pé tó bá ti ń ṣẹlẹ̀ á ti mọ̀ pé ẹbọ lélẹ́yìí àwọn ọ̀nà tí ẹbọ tó máa ń gbà fojú hàn tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí tí wọ́n lè má ṣe àkíyèsí ẹ̀ nǹkan ìmáa sin irin mímáa sin odò mímáa sin àwọn ẹ̀dá àlùjànnú oòrùn òṣùpá gbogbo eléyìí a ti ṣàlàyé bó ṣe jẹ́ ẹbọ tí mùsùlùmí ò gbọdọ̀ sin nǹkan míì lẹ́yìn ọlọ́run ìmáa lọ wo ifẹ́ ìmáa lọ tójúbọ lẹ́kì máa lọ yẹ nǹkan wò máa yẹ kádàrá wò máa yẹ àyànmọ́ wò gbogbo eléyìí a ti jẹ́ kó yé pé mùsùlùmí tó bá ń ṣe bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ lè kú sórí ẹ̀ ìbínú ọlọ́run ni yóò sì rà sínú iná ọlọ́run ni jọ kọ́mọ̀sí wa lọ́mọ aná bá a ṣe ń gbààwẹ̀ lọ tá à ń tọrọ àforíjì wa. a ti jẹ́ kó yé wa ìmọ̀ aṣọ àṣọrọ̀ ìmọ̀ aṣọ àṣọkọ́ gbogbo eléyìí àtàwọn tó jọ mọ́ a ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ àtàwọn nǹkan a sọ gẹ́gẹ́ mùsùlùmí tó bá ń lọ ṣe sàárè mùsùlùmí tó ń lọ wárí fún sàárè àbọ̀ ń lọ ṣe àdúà níbi sàárè ẹlẹ́bọ òun nírú mùsùlùmí bẹ́ẹ̀ kódà kọjá sàárè ànàbí ọlọ́ọ̀ni o kọjá sàárè wòlíì kan ni o kọjá sàárè àáfà ńlá kan ni o ẹlẹ́bọ lèèyàn jẹ́ níwájú ọlọ́run àtàwọn àmọ̀sán irú mi ta tún sọ ẹ wá jẹ́ ká tó fi méjì mẹ́ta mẹ́rin kan ká tó wá bọ́ síbi kùtúrọ̀ kí ni ewu tó wà níbẹ̀ gan alara lára ń tí ẹbọ tó tún kó sínú tá a gbọ́dọ̀ òun náà ni ìdáhù ilmilgaid kéèyàn máa pàpè mọ́ra pé òun ní máa kọ̀kọ̀ òun ní máa kọ̀rọ̀ òun máa ń tí ó ṣẹlẹ̀ lọ́la lélẹ̀ odidi ìbá ọlọ́run ọba wa orogún òun ni ọlọ́run ti jẹ́ oyé wa nu suratul Luqman àwọn nǹkan tó jẹ́ pé ọ̀dọ̀ ọlọ́run ní máa rẹ̀ wà iná lọ àhíndàwú ilmu sáàtì ọlọ́run bá wá ń bá lọ ọwá ń bá lọ ọwá ń bá lọ di pé wà máa bí ayé arúgbìn tẹ̀mọ́t ọlọ́run gbogbo ohun tí ń jẹ́ mọ̀ kọ́kọ́rọ́ pé nǹkan báyìí tí ó ṣẹlẹ̀ lọ́la rè ìmọ̀ ọ̀dọ̀ ọlọ́run A bi wípé bàbá bàbá rẹ̀ karùn-ún ibo náà kú sí àárẹ̀ wo ló ṣe wọ́n tí wọ́n fi kú ṣe bó onímọ̀ kọ̀ọ̀kọ̀ á bi ọ́ pé ẹnìkan báyìí pírẹsidẹ́ǹtì kọ́ńtì báyìí kí ṣe lọ́wọ́ lásìkò jẹ̀mọ́ ẹ má jẹ́ ká tara wa jẹ táwọn èèyàn bá ń lo àlìjànú àbí wọ́n ń lo àwọn nǹkan míì tọ́já sí wípé nínú àwọn tí àwọn èṣù tí wọ́n dọ́gbọ́n ń yọ ọgbọ́ bá a ti ṣàlàyé ẹ̀ nínú mímọ́ owó sẹ́ nídàálẹ́kọ̀ọ́ tó kọjá irọ́ one hundred òun ni wọ́n fi kún ìmọ̀ àpàpẹ̀mọ́ra bá a nímọ̀ àkọ́kọ́ eléyìí odidi ìbá ọlọ́run wá akẹgbẹ́ òun ni tá a gbọ́ ọdún sọ̀ra fún àáfàá lára rẹ̀ ṣọ́dù rihal ni aoliya ìlà ìtàhálà àáfàá ní káwá dìgbàdì ọgbọ̀n káwá sìnrìn àjò kálà ń lọ ṣe kí ni o à ń lọ bí sàárè ẹni ọlọ́run kan káwá sẹ́rìn àjò nítorí rẹ àáfàá ló gidi ẹbọ òun lélẹ̀ nínú táwọn èèyàn ń ṣe lónìí ni tí wọ́n làwọn ń lọ ọbẹ̀ sàárè bóyá séun lákan wò àbáwọn ń lọ ọbẹ̀ sàárè ẹni ńlá kan wò mùsùlùmí máa ń sẹ́rìn àjò nítorí nǹkan kan tó kọjá apá ńlọ ọsẹ ájì tó jẹ́ pé à ń là ń lọ ọ̀sẹ̀jọsìn là ń sọ o bó bá wúyàn àtàràfù kó lóun lọ lóògbò òun fẹ́ lọ lọ lùdé ńbẹ̀ kọ́ lọ́ọ̀sẹ̀jọsìn o ṣèrìn ajo afẹ́ lọ ni ṣùgbọ́n pé ń lọ ṣèrìn àjò tí ó jà ìjọsìn èèwọ̀ ni to wá ṣèrìn àjò tó jìnà lẹ́ni tó ń o à ń lọ ọ̀dọ̀ sàárè wòlíì kan àbẹ́ni ọlọ́run kan bọ́yọ́ wà láyé àbótí ti kú gan pàápàá tó tó wá ti kú afẹ́ lọ bí sàárè rẹ̀ odidi ẹbọ òun lélẹ̀ ń tẹ́bọ́ tó kó sínú òun náà ni wà ara ń tẹ́bọ́ kó sínú ni pé ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ táwọn kan máa ṣe lẹ́tọ̀ ìtọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ kẹ́nìkan ṣe léèwọ̀ gbogbo àwa tá a jẹ́ akẹ́kọ̀ọ́ mọ̀ àwa tá a jọmọ léèkéwú àbẹ́yìn ẹ tún lè jẹ́ a nídìí ọlọ́run ni ẹbọ ni ìmọ̀ lọ́tí ọlọ́run lọ́wọ́ ni kọ́lọ́wọ́ sọ pé nǹkan kan ni o. kẹ́nìkan ó ní ẹ máa ṣe lọ màá dúró fún yín wájú ọlọ́run ẹ tó lọ́wọ́ ó dùn fún wájú ọlọ́run ọmọ ń tọ́lọ̀ ń sọ nù kùránì ni yawma yafiru limaru min akhi wa ummihi wa abi wa sahibatihi wa bani likulli mri'in minhum yawma idhin sha'nun yughni ọjọ́ tí bàbá ọmọ sá fún ọmọ tọmọ ọmọ sá fún bàbá ìyàwó ọmọ sá fọ́kọ ọmọ ìyá méjì ọmọ sá fúnra wọn ọlọ́run nítorí pé tí kálukú ti tó gbọ́njọ́ náà enyi arusi ọlọ́run ìtọ́lọ́run bá ní àlàálì ní nǹkan kẹ́bì kan wá pèlè èèwọ̀ àbí ìtọ́lọ́run sọ wípé èèwọ̀ ni kẹ́bì kan ní òsì tó burú bẹ́ẹ̀ máa ṣe lọ èmi ó di adìẹ ń jọ gbèjà àrìkà náà èmi ó dọ́ka bàbà ìgbè yìí lè ọ̀pọ̀ yìí ní gbogbo ilé ifa kọ́ máa ni ìmọ̀ ṣe ṣe ní ẹ̀tọ́ ká ṣe léèwọ̀ àbí ṣe léèwọ̀ odidi pé à ń mú nǹkan yẹn ní akẹgbẹ́ pẹ̀lú ni àwọn àfáà wa ń sọ fún wa nínú súrọ́tù tàwọ́bà nígbà tí wọ́n ń ṣàlàyé tẹ̀fsíìrì ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ ní ìtàkàzú àbárọ̀hùn wàrùhùbánáhùn àrùbáàbà mìdúnilà ọlọ́run ní ẹ̀rí àwọn àwọn júù tàtàwọn kírísítẹ́nì tá à ń sọ̀rọ̀ wọn ni wọ́n mú àwọn àáfàá páàdì wọn wọ́n mú àwọn àáfàá ilé wọn wọ́n tún mú wọn ní akẹgbẹ́ lẹ́yìn ọlọ́run tí wọ́n ń wárí fún nígbà tí wọ́n ka áyà yìí ọ̀kan nínú àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tó kọ rẹ̀ jẹ́ àdíyù bùnà hatim lámà sẹ́ni àyà nígbà tó gbọ́ áyà yìí ó wá ń ṣàlàyé pé à á máa sìn wọn á mú wọn ní igbákejì ọlọ́run àà wọ́n wá ti ìbéèrè sí wọ́n ọ̀dà ìrẹ́ àdíyù ọmọ jẹ́ ká níbèrè ṣé kìí wípé àwọn èèyàn yìí yẹ ìlú náà láwùm máa harrama Allahu fàyẹ̀sẹ̀ ìlú náà wù wàyọ̀ àrìmọ́nà àlẹ́yìn máa àhálà Allahu fàyẹ̀ àrìmọ́nà ṣé kìí pé ntọ́lọ́ bá pè lẹ́tọ̀ọ́ àwọn náà sì yà á ni táwọn sọ pẹ́tọ̀ ni àwọn èèyàn wọn tábà sọ fàtílíkà ìbàdàtúhùm làwùm ọwọ́ pé wọ́n ń sọ ntọrọ ń sọ dẹ̀tọ̀ wọ́n ń sọ déèwọ̀ ntọ́lọ̀ pèlè èèwọ̀ wọ́n ń sọ dẹ̀tọ̀ ntẹ́yìn náà sì ń tẹ̀lé wọn odidi ẹbọ òun nìyẹn àáfàá ní ká tó lọ ọmọ ẹbọ tó ń bẹ àṣírìkù fìlìmàhábà ẹbọ níbi ìfẹ́ràn ó àṣàlàyé táyì ká ọlọ́run ọlọ́run la nípa ṣe ń gbáwẹ̀ òjíṣẹ́ ọlọ́run la níta ń kó millions of owó kalẹ̀ tá a fi lọ ṣe ájì àti umura kìí ṣe síyáhà kìí ṣe tourism kìí ṣe excursion kìí ṣe ìrìn àjò afẹ́ ìrìn àjò ìbàdà ní tá a gbà láàdá tó jẹ́ pé téèyàn bá tó kú lójú ọ̀nà ẹ̀bẹ̀ èèyàn tó kú sójú ọ̀nà ọlọ́run ni ìfẹ́ ọlọ́run la níta ṣe ń yọ zàká ẹ̀yin olówó ẹ̀ yọ zàká two point five percent ní kọ́lọ́ máa kó fún wa ìfẹ́ ọlọ́run la fi ń yọ ẹni tí ọba nífẹ̀ẹ́ ọlọ́run tó nífẹ̀ẹ́ owó yóò nílá akọ́yọ sàkà bí sàkà yẹn ṣe kéré tó ṣùgbọ́n ó lè fún girlfriend láì mọ iye millions torí pé ó nífẹ̀ẹ́ girlfriend ṣùgbọ́n kò nífẹ̀ẹ́ ọlọ́run àti gbogbo tá à ń fẹ́ ìfẹ́ ọlọ́run ni àǹfààní ṣíríkù tó wá ń bẹ níbi almahaba níbi ìfẹ́ tọ́já sí pé a wà nífẹ̀ẹ́ nìkan gẹ́gẹ́ bí irú ìfẹ́ tá à ní sọ́lọ́run lọ́lọ́run ṣe ń sọ wá lọ sọ́rọ́tù lè bá kọ́ra Quran sixty five wà nínà nurse àsọ̀nbẹ nínú àwọn ènìyàn máa ń yà tákìdùmí dúnì láàyè àdáadáa tọ́já sí pé wọ́n tún mú àwọn míì ní orogún amúgbálẹ́gbẹ̀ẹ́ wọ́n fi ń kẹ́gbẹ́ ọlọ́run yuhibbunahu kahubbillah wọ́n nífẹ̀ẹ́ àwọn nǹkan yìí gẹ́gẹ́ bí irú ìfẹ́ tí wọ́n ní sọ́lọ́run walladhina amanu ashaddu hubban lillah ẹ̀ ráwọn tó jẹ́ ni ọlọ́run ọlọ́run làwọn máa ń nífẹ̀ẹ́ sí tó bá ti pé ìfẹ́ tí wọ́n náà ní sẹ́nìkan irú ẹ̀ ń kó bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ̀ Yorùbá wa yìí àwa tá a jọ máa lé kéwù ọ̀ràn yẹn ní ká nífẹ̀ẹ́ àwọn àfa wa tá àfa wa bá sọ ń tọ́ta kó tọ́ lọ́n tànà bí ànẹ́tẹ̀ láfa wa ọ̀ràn yẹn òun ní ká nífẹ̀ẹ́ àwọn àmàmù wa tí màmù wa bá sọ ń tọ́ta kó súnà àní tẹ̀lé màmù wa ń bẹ̀ ọ̀ràn yẹn òun ní ká nífẹ̀ẹ́ bàbá àtìyá wa tí bàbá àtìyá wa tó bá sọ ń tọ́ta kó tọ́ lọ́hùn àní tẹ̀lé wọn ọ̀rọ̀ yẹn ní kíyàwó ọkọ kọ́kọ́ ìyàwó tó bá ti wá di pé ìfẹ́ ti débi pé kódà ń táwọn àáfàá wa sọ kọ́ tako tọ́lọ́ ní tá a ṣe èèyàn Yorùbá ń gbé ju àwọn aná kó ju àwọn náà pẹ̀lú ẹ̀ àwọn tó máa kí dìbò rẹ̀ torí náà ìjàmbá àwa bá a lè jẹ́ táwọn èèyàn náà nífẹ̀ẹ́ ẹ má jẹ́ kí ẹ̀yin mùsùlùmí o kò sí ti ń dáwẹ̀ àwọn èèyàn ni àwọn tó jẹ́ àgùntàn Ísírẹ́lì kan tẹ̀lé àwọn náà ní báwẹ̀ ni tó bá sọ wípé ẹ̀yin mùsùlùmí o ìdájọ́ bá ìtàn ẹ̀sìn màtẹ́lẹ̀ o ìdájọ́ tí gbogbo ayé mọ̀ kọ́dà ẹ̀ tí èdè mùsùlùmí mọ̀ wípé mùsùlùmí o tọ́bí ilé súnmọ́ ìyàwó rẹ̀ nínú àwẹ̀ lápẹẹrẹ yóò san ìpara ẹlòmí wà lọ́wọ́ nípa àfa ọlọ́wọ́ ìwé ìṣòro kan náà tá àfa àwọn sọ ní ọ̀tẹ̀lẹ̀ o ti nífẹ̀ẹ́ àfa yín nípò ọlọ́ àti ipò ẹni tó jẹ́ àṣàárì ẹni tí ó ṣòfin nìyẹn ìfẹ́ ọ̀gbọ́dọ̀ débi pé òfin ọlọ́run káàpá àwọn wá gbà sẹ́yìn ṣe òfin ọlọ́run kí mọ́ mọ́tọ́lásí wọ́n gbà ṣe òfin ọlọ́run kí ọkọ̀ wọ́n gbà ṣe agbọ́dọ̀ gbọ́ ilé yẹ bí bẹ́ẹ̀ kọ́ yóò di ṣirikù ọ̀dà ẹ̀wá já bọ́ síbi tí wọ́n wá ní afọ́kọ́ọ̀sì nípa rí báyìí. àwa fẹ́ wo kùtùrọ̀ ewu wo ni wọ́n bẹ́ẹ̀ bí àwọn ẹbọ tá à ń sọ yìí gan àáfà líìsì ewu tó súnmọ́ ogún ṣùgbọ́n wọ́n bá tá a bá lè sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí òun láàsọ. àǹfààní ẹja wo àbọ̀rọ̀ wà kùtùrọ́tù shirk kí ni àwọn ewu àdánwò ìlera òfò ìjàmbá tó wà níbi ká máa mú nǹkan mi pẹ̀lú ọlọ́run tó wà níbi ká máa ṣẹbọ sọ́lọ́run àǹfààní alákọ̀ọ́kọ́ òun ni wípé iná ṣẹbọ pẹ̀lú ọlọ́run yóò máa jẹ́ sharrun fi dúníyà àáfàá ní aburú ni ó jẹ́ láyé ń bì fẹ́ǹtọ́ bá mú nǹkan mi pẹ̀lú ọlọ́run aburú náà ni ó tún jẹ́ tọ́ba díjọ́ ògbéǹde alkiyama ẹlẹ́kejì àáfàá ní asọ́dù wàlíbóódù ánìláì subhanahu wa ta'ala ẹbọ yóò máa sẹ́rí wa kó omi tọ́lọ́n yóò sì jẹ́ ká máa jìnà sí tọ́lọ́n jẹ́mọ́ ọ̀tẹ́ ẹ bá wò níta máa ń gbọ́ tẹ́lẹ̀ ní wípé ẹnìkan wọ́n bá fi ẹ̀jẹ̀ ẹyẹlé wọ́n fẹ́ bá fi ṣe ètùtù ọ̀la wọ́n bá mú ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ wọ́n bá mú aláǹgbá aláǹgbá la mà èèyàn máa pa nígbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ ìmọ̀ wọ́n máa pa aláǹgbá kí mú ọmọ ilé tó nínú ìlú wa kí máa pa aláǹgbá kì ilé la mà èèyàn lò ìlànà tí wọ́n tí àwọn ọmọ mẹ́rin wọ́n sì gé orí girlfriend wọn lọ wọ́n láwọn fẹ́ fi ṣètùtù ọ̀la ẹ wo bí ṣíríkù bá wa dé ọkọ̀ wa débi wípé ẹyẹ ilé òótọ́ àwọn èèyàn má báyìí aláǹgbá òótọ́ wọn má báyìí ọmọ adámọ̀ ẹgbẹ́ wọn òun ni wọ́n ń pa iná lìláyí wà iná ilé ìrọ̀jú ẹ wo bí ẹgbẹ́ bá wa dé àwọn èèyàn bá débi pé wọ́n wà sí kí pé ìwọ oògùn owó bá ṣe fún wọn ètùtù ọ̀la tá ń ṣe fún ọ àfin lo nídìí o so orí wọn aboyún òun lo nídìí o ele yo abuke to suke kiriti kere yo ohunla nidi o ewo bi ebo babade gbogbo ele eleyi fa nbo tele awon omo kekeke bayi ni ise to fi n se yahoo awon naa ti delebo won wo oogun afeeri won wo oogun ti awon ti won ji owo won lori intaneeti towo ofi ni gba won ọwọ́ àti káwọn náà gbogbo ń tọ́ bá fi gbogbo ń tọ́ bá tó sì dá sí pé gbogbo àwọn nǹkan iná rè dọ̀wúfà tọ́líbù wálímọ̀tìlù ọ̀lẹ́ni gbogbo ẹ̀ sọ́wọ́ wà máa wọn àwọn tó jẹ́ wọ́n ti ṣe yahoo dé di bílíọ̀n tó ti rí owó sọ́wọ́ tẹ̀ wọn àbí ọ̀tẹ̀ wọn torí náà ìyẹn rúṣẹ́ ọlọ́run ara ń tẹ́ bọ́ ọ̀sẹ̀ ni pé yóò sẹ́rí wa kó òbí tọ́lọ́run ni tó bá tún sẹ́rí èèyàn kó òbí tọ́lọ́run tán ọ̀rọ̀ látara kóhun náà lo íńtánẹ́tì lọ dáńlóòdù application ẹni tó jẹ́ babaláwo tó fi wá di wípé iṣẹ́ burúkú àṣàṣì burúkú ète burúkú wọnú ara rẹ̀ tó fi di pé dáàbò kò lára rẹ̀ tó fi di pé àwọn mùsùlùmí tó dájọ́ lẹ́yìn tó wọ́n sábà lọ nú o babaláwo ló wọ́n bá lọ o ẹni tí èsè mùsùlùmí ló wọ́n bá lọ o torí wípé owó tí ọ̀yẹ kó ẹ̀yin òbí ẹ̀yin ọkọ ìyàwó ẹ mọ́nítọ̀ báwọn máa ń ṣe lórí Facebook àti social media àti gbogbo nǹkan tí ń bẹ láyé àwọn ọmọ tí wọ́n mú náà tọ́lá wọn fẹ́ẹ́ ṣètùtù ọ̀la yìí wọ́n ní péèjì kan làwọn ti lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ti kó àwọn pé kéèyàn bá fẹ́ ṣètùtù ọ̀la ẹ lo ẹ̀yà ara èèyàn báyìí ẹ ṣe báyìí ẹ wo bi tí ẹ bọ tọ́ bá wa dé ó ti sẹ́rí wa kó bí tọ́ náà àbáyé yóò tún sọ wá dọ̀dájú tọ́lẹ̀ tí ọ̀bá dájú bò lè yóò ti máa pa ẹgbẹ́ rẹ̀ bóun ló ṣe máa jẹ ẹrin èèyàn ìlànà sọ pé tá a bára burú ẹ má jẹ́ àfọwọ́ba burú ìlú ìlàwà náà tá a fi ráwọ̀ táwọn èèyàn lè máa pè lóní mímọ̀ táwọn náà ń sọ ọ̀rọ̀ tí ọ̀gá lẹ́nu tí wọ́n ń sọ bẹ́ẹ̀ni tí ọ̀bá jẹ èèyàn kò lè dé èèyàn ọ̀rọ̀ búlọ̀rọ̀ ni ẹjọ́ yẹ sí gbogbo ẹ̀yin onímọ̀ ká ẹgbógun tì èèyàn ti máa ń sọ lọ́rọ̀ lẹ́nu àwọn àti pé tí wọn náà ti jẹ èèyàn èèyàn mélòó ni wọn náà ti jẹ tọ́ba já sí pé èèyàn lẹ́yìn jẹ tẹ́ ẹ̀rù pa ẹ̀ fi jẹ èèyàn wà láì ọwọ́ àánú kádàrà ọlọ́run pé jẹ èèyàn ni àwọn míì jẹ èèyàn tí wọ́n sọ ibú lọ́dọ̀ ọlọ́run àwọn míì jẹ èèyàn tọ́ba bẹ̀ lọ torí náà ọ̀rọ̀ bú ni ẹni tó lọ ń bá ní ọ̀jẹ̀ èèyàn yóò jẹ èèyàn láì jẹ èèyàn ìmọ̀ ẹjẹ èèyàn ẹwọ́ bí ẹgbẹ́ kan ní dé báyìí ó ti wí pé aláǹgbọ́ òtò má ẹyẹ ilé òtò má ọ̀gà òtò má lónìí kí ló kù nígbà tí ẹgbẹ̀rún òyà sí ọ̀ràn àjẹ́ ẹlẹ́ni òbá náà so ẹyẹ ilé náà ọ̀ràn ògùn owó má báyìí aláǹgbọ́ ọ̀ràn ògùn owó má báyìí ọ̀gá gbogbo bá ọ̀nà ló tún dìbì lásọ̀là ní túbú níbì lásábàdì gbogbo àwọn tẹ́lẹ̀ nígbà wáyà ní ìsìn èèyàn ló tó kù báyìí ní ìsìn ọlọ́run àmọ̀ bí ọmọ bá ní ká ẹbọ kúrò lórílẹ̀ àgbáyé o. àbáyé ẹ tó lọ ọmọ àṣírìkù yusa bíbùlì haufa wàyúnzíwù làámúnà fi dúníyà wà láàkìrà àbáyé ẹbọ ìpayà ni yóò ju ìpayà sínú ayé ń bì yóò sọ gbogbo aráyé ṣebí ilawa ìlàwà ọmọ ọmọ ṣéèkì àdúgbò tọ́kàn wa balẹ ọmọ inú wọn ló lè ṣéèkì má ti ní kidnap báyìí ọmọ inú wọn má ti ní fi owó báyìí bí ẹbọ bá wa dé kò sí náà àwọn láwùjọ wà pé àyà wọn ọmọ ẹja ni àyà wọn ọmọ ẹja ni ìfòòró yóò mọ sí wọn tó bá tún diwájú ọlọ́run gbogbo ẹ tí bá ń ṣẹbọ kò ní sí fọkànbalẹ̀ fún wọn ọlọ́run kó ṣàánú wa àáfàá ni ẹ tó lọ ọmọ fẹ́ẹ̀rí ẹbọ yóò tún máa fa yusa bíbù dọ̀làálà fi dúníyàwó làákìrọ̀ ẹni tó bá ń ṣẹbọ yóò tún dẹ̀ tí ó sọnù ó kírun tẹ́lẹ̀ kò ní kírun mọ́tọ́ bá yá tó ti yé máa ní ìsìn lọ́lọ́dẹ̀ ní pé wà mọ́ la. ẹ̀rẹ́ ń tọ́ bẹ́ẹ̀ lé lọ mọ́rogún pẹ̀lú ọlọ́run fàkọ́dísọ́lá bọ̀lá alámbà ìdá ọlọ́run ti sọnù ọ̀nà rẹ̀ ó jì kò ní tètè sọnù yóò mọ sọnù díẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́run ti akún kírun wọ́n kò fi àjẹ bàbá àdínì wọ́n kò fi àjẹ agbẹ́sẹ̀gà àdínì wọ́n fi àjẹ ọ̀dọ́ àdínì wọ́n fi àjẹ onífìlà gogoro àdínì inú rẹ̀ ọmọ àdùgbò ọ̀là lọ́mọ́sálásí à ń báwẹ̀ díẹ̀ díẹ̀ à ń lọ ájì tọ́ba yá kò nílé lọ ájì mọ́ tọ́ba yá kò nílé lọ wúra mọ́ tọ́ba yá kò nílé gbàwẹ̀ mọ́ yóò ní owó kú wà tá a fi ṣe tàbí ṣe kí ni o tàbí ṣe nǹkan so ń bàbá wa yá àdẹ́wò ọmọ wa wọlé tọ̀ yọ wà ní pé dọ̀là láì bà ìdá àáfà ó ti lọ tẹfẹ́ ọlọ́mọ sàánú wa o àáfà ní ẹnìkan tó kọ́ ara kùtúrọ̀ wà dùrọ̀rù ṣírí òun ni pé yọ sọ ìrẹ̀dẹ́ tí ò ní rákòríjẹ ọlọ́run téèyàn bá kú lórí ẹ̀ àti kóòtù àyà lórí eléyìí pé ọlọ́run ti lóun ò ní foríjìn ẹni tó bá ṣẹ bọ pẹ̀lú rẹ̀ ẹ jẹ́ ká lọ gbọ́ eléyìí afọ́ àlárẹ̀ ni pé yújíbù lè sọ ibi àná ẹgbọ́ ọ̀sọ̀ ẹni tí ń ṣe dẹni tí ọ̀rà sínú náà jẹ̀mọ́ àtàwọn tiẹ̀ sọ̀rọ̀ náà gan ẹ̀kọ́ kan báyà ká lọ dún nínú òfò búrẹ́dì kó kéèyàn tiẹ̀ dún lófò búrẹ́dì ẹ̀ kì mí má bẹ̀ fún thirty seconds ká lè máa ti jẹ́ náà kí wọ́n lọ́wọ́ àbí òfò búrẹ́dì ọlọ́run àmà bí ọ inú ọmọdé lànà wà ìmọ̀mọ̀ sí alọ́mọ náà ẹ̀yẹ oríṣi ọlọ́run iná tó ń tẹ̀yìn ọkọ̀ ọmọ ẹ̀sùn kó ọlọ́run làwa ń bí iná wà láì iná èfé tọrọrùn alálìkáàsì rí iná gẹ́rù yẹ̀ sí ọlọ́run iná ò ní rọrùn kò ní dá iná ò lè gidi fáwọn ni torí náà ni láíláí àǹfààní ẹnìkan tó kọ́ Allahu tàbárọ́kà wàtàfàámẹ́ bàrí ó ń mílẹ̀ mùṣìríkì wa rasuluhu ọlọ́wọ́ ní ogun ẹ̀yìn ẹlẹ́bọ mi ò bá yín ṣe mo jẹ́wọ́ mo yọwọ́ yọsẹ̀ nínú gbogbo sẹ̀mí ayé yín ẹ máa gbára lóńdè yín lọ àwọn pàrọ̀ yín tẹ́ ṣe ẹgbára lé àwọn ọ̀fọ̀pá yín ẹgbára lé gbogbo àsọ̀rọ̀ yín ẹgbára lé nínú alukur'an ọlọ́wọ́ bá ní pé wà ìwà rọ̀súlì yìí ìlànà sí àbárí wà mo bọ́ pápọ́sẹ̀ ìmọ̀nyírímọ̀ ìbáyí ṣe gbogbo ẹ̀yìn tẹ́ ìjẹ́lẹ̀bọ̀ mọ̀ dánídá wà láàyín tó ọba rò pé yọ lónìí èṣù ń pọ́n lọ́wọ́ tẹ́sù bá yọ tó bá ti dì ọ́ dé ibi fúrì báyìí tó yọ bírèkì báyìí tó rí oforí sálẹ̀ báyìí inú dáadáa lèèyàn láǹdì sí ọlọ́run sọ pé wọn ò mọ ẹni tí ń jẹlẹbọ rí àáfàá alárẹ àṣírí kù yútúfíù náà rọlẹ sí tẹrọ ẹni tó bá ti ń ṣẹbọ ìmọ́lẹ̀ tọ́lọ̀ ń dá lára wa ìmọ̀lẹ́ ẹ̀sìn yẹn wọ́n parẹ́ lára rẹ̀ torí pé gbogbo wa kullu mawludin yuladu ala al-fitra gbogbo wa lọ́lọ́run nìkan bí sórí ìmọ̀lẹ́ ẹ̀sìn ìsìláàmù ẹgbà tí wọ́n ń ṣẹbọ ìsìláàmù rẹ̀ ó bàjẹ́ ìmọ̀lẹ́ ara rẹ̀ náà ó ṣe kíni o yóò lọ àáfàá lára rẹ̀ òun ni pé tẹ́ ẹ bá ti ẹlẹ́bọ yóò máa fa al-akhlaq ar ẹbọ gangan yusabbibul akhlaqa arrazila yóò máa fa ìwà abú ṣé wà àbúkọ́ ni kágórí èèyàn ní ìsìn ṣé wà àbúkọ́ ni obìnrin olóbìnrin tó lóyún inú kẹsì pa kẹ lóyún inú rẹ̀ lẹ́fẹ́ lò ẹbọ máa ń fa ìwà abú ni èèyàn ò ní láàánú lójú ṣèbá ọkọ tí ń lò yàwá níyàwó tó ń lo ọkọ ara àdánwò tí ẹbọ tí yóò máa fà ní inú àwùjọ rẹ̀ àáfàá ní àṣírí kù yusabbibul adawata bainal ashab yóò máa fa ọ̀tá gidi láàrin àwọn èèyàn níjọ́ bá mọ̀ pé wọ́n lọ pa fámìlì wa kan bó láṣejọ rẹ níjọ́ bá mọ̀ pé wọ́n lọ ṣerú nǹkan báyìí lọ sàgùn burúkú sẹ́yìn kan tí òfin máa ti ṣe mọ́ torí náà ìwọ̀nba tá a sọ yìí ó ti tó wa ẹ jẹ́ ká kó omi gbogbo ń tọ́ba jọ mẹ́bọ pátá abẹ náà kó járí ìyọnu rẹ o kọ́mọ̀jà àríbìnú rẹ kọ́ba ní táwùjọ wa ṣe subhanakallahumma bihamdik ashhadu an la wa rahmatullahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatullahi ọmọ yára ní islam tó láti gbọ́ yìí o bàbá wa kan náà ń pòwe ó ní àsọ̀rọ̀ kí egun ọmọ jẹ́ èèyàn kó láti má jàrá ilé ìtìá bẹ́ẹ̀ yóò bá ṣẹbọ tó jẹ́ mùsùlùmí ẹ̀sìn wa Islam ibi tó dúró sí ni wọ́n sàrà ìsìn wa yìí ẹ̀bàbá rẹ̀ Yorùbá rẹ̀ dáwákà wọn ló kírun tán òtún ṣẹbọ òkírun tán òtún ṣẹbọ mùsùlùmí tí ó ní ìjì ìrè ẹ̀sìn òkírun tán òtún ṣẹbọ nígbà tó ti lọ́nà tó ti kírun kí o tó wá lè di ẹ̀bọ torí tọ́lọ́run wọ́n mùsùlùmí oníkìní kan àwọn ni kúrò ń bẹ́ o kó bá di jèrè ẹ̀sìn rẹ abẹ́rẹ́ ọlọ́mọṣẹ́lẹ̀ lẹ́bọ̀ ọjọ́ iná ń dẹ̀rẹ́ lọ́jọ́ mo lè sílẹ̀ ètò ìgbọ̀rọ̀ bí àwọn yàrá mi ìtúbá kí wọ́n náà mọ̀ pé olùfẹ́ ẹ̀mí rẹ̀ ọba rẹ̀ ẹ̀yà rẹ̀ ọba rẹ̀ ọkàn rẹ̀ rẹ̀ ọjọ́ ti lọ àwọn pọ̀ lórí agbóde pẹ̀lú wa ń sílẹ̀ ọlọ́ba fẹ́rẹ́ fẹ́rẹ́ tí ìdájí ọ̀la ká ló parí lórí ètò yìí èmi ni ọmọ ìyá ní Islam Kamil Adépọ̀jù wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nàdé fọ́fáì, olóyọ̀lé.